àwòrán ọ̀gbọ̀n jésù ya alágbára ń. a bá wo àwòrán tẹ àìrí ọ̀rí àǹgáyà ń bẹ̀ àyàbọ̀ ẹ̀bọ̀ra ìhàn àṣetẹ́lẹ́kọ̀ èṣù káàhín a máa ti ń yí padà gbóró káàhín jésù kristi àyàtẹ́lẹ̀ jésù ọ̀nìbà àtẹ̀lé jésù ẹgbẹ́dọ̀ hin èṣù ọ̀hà gbẹ́dọ̀ bàrú èṣù àti ọmọ asẹ́rẹ́ǹgáyín ọ̀nìbà tẹ́lẹ̀ jésù ó gbẹ́dọ̀ jáwọ́ lẹ́nu ra gbogbo ìwọ̀n bá ti pa ohun èṣù àtọmọ atẹ́rẹ̀ǹgà yẹn papọ̀ jésù yẹn ń dáàbò bóyá ní ko àbá ti kìí rí jésù yẹn ń dáàbò